gbogbo àwọn tí a wá bá ìyá wa tí a wá bá wa yọ̀ a rí wípé lẹ́nìí táwọn ìyá wa wọlé oríire ìdùnnú ayọ̀ ni wọ́n bá lẹ́yìn tó jẹ́ wípé a sọ fún wọn tẹ́lẹ̀ wípé nǹkan báyìí ṣùgbọ́n ilé ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé tó bá ń ṣe rere láyé tó ní àníyàn dáadáa sí ọmọlàkejì ẹ ìwọ máa ṣe lọ má wo wípé ah látijọ́ tí mo ti ń ṣe kí ni mo rí gbà ń bẹ̀ ṣe rí oore láyé yìí àsìkò ni ọlọ́run ló mọ bó ṣe ń pín kò wá sọ́gbọ́n tá a lè dá torí pé kí ni àbá ọlọ́run jókòó nínú ọ́fíìsì ẹ̀ àbá jókòó nínú ilé ẹ̀ pé ọlọ́run ò ìgbà wo ni tèmi kàn látàrí eléyìí ẹ ṣàjọ ká máa ṣe bàbá ṣe ń ṣe bàbá ṣe ń ṣe lọ ó ṣẹlẹ̀ wípé ìyá wa mrs ọmọbọ́láńlé ọlátiṣe ìyẹn alexis promotion tí wọ́n wà ní uk àwọn ni wọ́n kàn jókòó ni wọ́n ronú wò wípé jẹ́ pé mustapha jayọ́lá wọ́n ti jọ sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n ti jọ deliberate wọ́n ti ṣe business wọ́n ti ṣe gbogbo ẹ̀ torí ìyá yìí jẹ́ ẹni tí ó fẹ́ràn èèyàn kò dẹ̀ kí n wò pé ẹnìkan kéré àbí ẹnìkan dàgbà jù ó wá ṣẹlẹ̀ wípé lánàá wọ́n pe Mustapha Jayọlá nígbà tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kan ìyàwó àyà gbọ́ǹkan mo ti ẹ̀rí tó ń post àwọn kan tó ń sọ kankan nípa wọn Mustapha ní ẹ̀bẹ́ẹ̀ náà ni kí ni nǹkan tí wọ́n fẹ́ ká ṣe fún wọn Mustapha Jayọlá wá sọ wípé kò sí nǹkan tó fẹ́ lọ́wọ́ yìí torí pé ebi ló ń pa ní bákan náà ọ̀rọ̀ kìkì ní bákan náà nítorí òun rò pé ìyá yìí fẹ́ lọ́wọ́ yìí òun ni mọ́tò lẹ́lẹ̀ ṣe fún sínú ẹ̀ ó fi dùn ìyá ìwà ni ìgbà wọn la lè ṣe o Mr. Fani màmá ẹ má jẹ́ ká dájọ́ sí mọ́ ìràwé kan ò kí ń dájọ́ ọ̀lẹ̀ kó tún sùnà àbí mo parí àyìn ìyá mi ṣàforí jù kó ṣe bí òwe ìyá ìwà ni kí ni tó fẹ́ àní bá ṣe ń sọ̀rọ̀ ní yìí ẹ jẹ́ ká ṣe kínní fún ìyá yìí ṣé bó o ṣe fẹ́ nìyẹn mustapha ní bó o ṣe fẹ́ nìyẹn hmm. wọ́n sì ní dìde níbi tó wà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá parọ́ ẹ máa já mi hmm. dìde níbi tó wà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ibi onímọ́tò tó bá rí pé ó wà nítòsí tó mọ̀ pé wọ́n máa ń ta mọ́tò tó dáa tí kò kí ń láyà lé nínú tí kò kí ń ní wàhálà nínú mustapha dẹ̀ dìde kí lórúkọ bí táwa sà. adúlójú adúlójú. sá adúlójú motor gbogbo àná ti mọ̀ mo fẹ́ kọ́ fẹnu ara wọn kí wọ́n fi sọ ni civic motor yìí a ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ a dẹ̀ ti ń gbọ́ wípé wọ́n ń ta mọ́tò tí ò ní wàhálà nínú ni Mustapha wá gbéra Mustapha Jayéọlá a sì wọ iléeṣẹ́ yìí wá wọ́n dẹ̀ jókòó wọn lọ́rọ̀ tí ó sọ̀rọ̀ kọ̀kọ̀ pẹ̀lú alága àti olùdarí iléeṣẹ́ Azebic motor yìí Alhaji Shitu Bilami Alhaji Shitu Bilami bá a ṣe ń sọ yìí àmọ́ páwọn tó máa mọ̀ wọ́n wọ́n á ti mọ̀ wọ́n. wọ́n dẹ̀ fi oríṣiríṣi mọ́tò wọ́n fi wọ Mustapha Jayéọlá àtàwọn tó tẹ̀lé wọn Mustapha ní tó bá jẹ́ ní ti tòun o àti dọ́dọ̀ Ọlọ́run mọ́tò eléyìí